bisimilahi alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọba atọ́lọ́ ìkẹ́ àti gẹ̀tì ọ̀pọ̀ fún anabiwa muhammad nínú ìjókòó tí oore kọjá ńlá tí ń sọ nípa anabi isa alayhi salatu wasalam a sọ nípa àlàyé nípa báwo gangan òní anabi isa báwo ló ṣe rí kí lè rí lórí eléyìí sí ń padà bọ̀ àbí ọ̀ padà bọ̀ kí rí lórí eléyìí nínú tírà ọlọ́run nínú hadith anabiwa muhammad atún á mú lórí ọ̀rọ̀ àwọn àfáà lórí àwọn hadith èyí tó dá lórí ìpadàbọ̀ anabi Isa alayhi salatu wa salam wọn làwọn hadith ń ahadith mutawatir ni àwọn hadith tó ṣe pé ó fẹsẹ̀ múlẹ̀ dáadáa tó múná dóko ń làwọn hadith ń àwa ń sọ nípa ìdí pàtàkì èyí tí anabi Isa alayhi salatu wa salam ti fi ń padà wá sílé ayé ìdí àkọ́kọ́ nínú rẹ̀ ni pé anabi Isa alayhi salatu wa ìpadàbọ̀ rẹ̀ yóò máa jẹ́ rọ́dù èsì ọ̀rọ̀ fún àwọn Yahudi nínú èrò wọn pé àwọn pa Ànábì Ìsá aleyhi salatu wa salam pípadàbọ̀ rẹ̀ yóò dá lórí pé ó ń bà sọ pé irọ́ lẹ pa ẹ̀ pa Ànábì Ìsá o aleyhi salatu wa salam ìdí ẹlẹ́ẹ̀kejì ni pé Ànábì Ìsá òun gangan ó nínú Injil ó ka ìròyìn nípa ìjọ Ànábì Muhammad sallallahu alayhi wa salam oní abẹ́lọ́hún kọ́lọ́nsó nìkan nínú àwọn ìjọ rẹ̀ ọlọ́run wa gbọ́ àdúrà rẹ̀ èdè nìtọ́ fi jẹ́ pé yóò padà bọ̀ wá sáyé yóò wá sọ ọ̀rọ̀ Islam yóò tún tají tí yóò tún jí bí bó ṣe wà nígbà yá nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam ìdílé kẹta ni wípé sísọ̀kalẹ̀ rẹ̀ tí ń sọ̀kalẹ̀ ẹ̀ bọ́n ó ń túmọ̀ sí pé àsìkò tó náà jáde láyé tí ó kú àsìkò ń ti súnmọ́ ni tọ́dúbù kò sí ẹnìkan tọ́lọ́wọ́n dàbà tí ó dá látinú yèèpẹ̀ tí ó wàá lọ kú sí àyè míì àfikọ́ lọ kú sórí yèèpẹ̀ ìdí nìtọ́ fi jẹ́ pé anabi Isa alayhi salatu wa salam ó ń padà bọ̀ wá sí ayé ìdí ẹlẹ́ẹ̀kẹrin báwọn afá bí wọ́n ṣe kà á ó ní pé yanzilu mukadhiban lin nasara ó ń sọ̀kalẹ̀ bọ̀ wá láti wá sọ fáwọn kìrìsìtẹ́nì pé à ìrọ́lẹ̀ máa ń pa èmi yẹn sọ lọ́hùn o ń yẹn sọmọ ọlọ́hùn o ọlọ́hùn kọ́ ló bí mi o ìyá mi yẹn sọ lọ́hùn o lára tí ń bọ̀ wá ṣe tó ń tẹ̀rí tẹ̀rí yàtọ̀ sílẹ̀ ni wípé ó ń bọ̀ àká àwọn àgbélébù ó ń bọ̀ àrùn jégéjégé bákan náà wọ̀yàtọ̀ lẹ́kìnzẹ́r àwọn ẹlẹ́dẹ̀ ó ń bọ̀ wá pa wọ́n jizia owó òsàkọ́lẹ̀ etí ẹ máa ń béèrè fún lọ́wọ́ ẹni tó bá sọ pé òun ọ̀sẹ̀ sìn ẹ sáfihàn lẹ̀ lórí ẹ̀sìn tó ń sìn òun ọ̀sẹ̀ sìn òdodo so jizia tí ẹ máa gbà ń kò ní í sí ṣe ìsìláàmù ni bọ́ọ̀ bá ti ṣe ìsìláàmù ìjà ló ń wá ìdí ẹlẹ́ẹ̀karùn-ún tí anabi Isa aleyhi salatu wa salam tí ó fi padà bọ̀ wá sílé ayé ni pé anna khususiyatahu bihadil umur almadhkura likoli nabiyi sallallahu alayhi wa sallam ana awla nnaasi bi Isa ibn Maryam laysa bayni wa baynahu nabiyun wọn eléyìí yóò rí bẹ́ẹ̀ ní ìbámu sí ọ̀rọ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam tó sọ pé èmi ni mo lẹ́tọ̀ọ́ sí jésù sí anabi Isa ọmọ mariam jùlọ torí pé kò sí ànábì kankan láàrin èmi àti ẹ̀ eléyìí jẹ́ ọ̀rọ̀ tí àwọn àfáà tí wọ́n sọ lórí ìpadàbọ̀ ànábì Ìsá aleyhi salatu wassalam ọ̀dà nígbà ọba wa dé bimaadha yahkumu tí yóò tún wáyé níwáyé pé ànábì ọlọ́run míì tún ni tá tẹ́lẹ̀ ká pé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ń lò pé àwọn ànábì ọlọ́run tá à ní rà nàbì kankan mọ́ lẹ́yìn rẹ̀ bèlè ń tàṣe òjíṣẹ́ ọlọ́run ìdáhùn lórí eléyìí ni pé anabi Isa yahkumu bi shari'ati muhammadiyya òfin anabi wa muhammad òun ni yóò máa fi ṣe ìdájọ́ kódà yakunu min atba'i muhammadin sallallahu alayhi wa sallam ìkànnì àwọn olùtẹ̀lé anabi wa muhammad òní yóò máa jẹ́ nígbà ọ̀bá dé báwo ló ṣe jẹ́ fa innahu la yanzilu bi shar'in jadid kesi pé yóò mú òfin tuntun kan yóò tún mú wa mọ́ o èyí ti rí ẹnẹ́dínlẹ̀ Islam torí pé ẹ̀sìn Islam ó ní òpin gbogbo àwọn ẹ̀sìn yányá Islam báàkìnrin làkìyàmì sáà òun lẹ̀sìn kan ṣoṣo tí ó máa ṣẹ́kù tí àlùkìyàmà tí ó fi tó láàyò ń sáàkó kò sí ẹ̀sìn míì tí ó parẹ́ mà fàyàkùnà Isa alayhi salatu wa salam hakiman min hukami hadhihi al-umma àti pé ànábì Ìsá nígbà ó bá padà dé ńgbà náà yóò máa jẹ́ adájọ́ kan nínú àwọn àgbààgbà adájọ́ fún ìjọ mùsùlùmí wa mujaddidan li amri islam alámọ̀rẹ́ islam yóò tún máa sọ́dọ̀ tún àwọn táwọn èèyàn tí wọ́n ti fẹ́ máa parẹ́ tí wọ́n ti ń gbàgbé nínú ẹ̀sìn yóò tún máa jẹ́ kí ìtají kọba látàrí pé la nabiyya ba'da muhammadin sallallahu alayhi wa sallam kò ní sí ànábì ọlọ́run kankan máa wò lẹ́yìn anabi muhammad sallallahu alayhi wa sallam nínú hadith etí imaamu muslim ti ọgbà wá látọ̀dọ̀ Abu Huraira òjíṣẹ́ náà bá sallallahu alayhi wa sallam sọ pé kaifa antum idha nazala fiikum ibnu maryam wa imaamukum minkum lórí ìṣesí wò lẹ́wà o kí ni gbáradì yín o ètò wò lẹ́ ń ṣe lẹ́ ìyẹn nígbà tí anabi Isa alayhi salatu wa salam nígbà ó sọ̀kalẹ̀ sáàrin yín bó tilẹ̀ pẹ́ tí ó jẹ́ aṣíwájú ẹ̀sìn ńgbà náà mí ń kán nínú yín òní yóò ti wá ìyẹn máa di. fakultu ìyẹn aliwalid ibn muslim ó lóun wá sọ fún ibn abidhi bí ń pé innal awza'iya haddathana ni zori pé afáwa awza'i ọgbà àdìsí kan wá látọ̀dọ̀ zori oní àgbà látọ̀dọ̀ náfìn náfìn gbọ́ lẹ́nu àbúrò rẹ̀ rà radiyallahu anhu tó sọ pé wa imamukum minkum alẹ́ tí ó jẹ́ aṣíwájú ẹ̀sìn nígbà náà nínú yín ni ó ti jáde wá o ẹ̀yin àlìhùmà mi ẹ̀yin ìjọ mi kọ́lá ibn Abi Dhi'bin tẹ́dẹ̀rì ma amakum minkum ǹjẹ́ o mọ̀túnmá ọ̀rọ̀ ojúṣe lọ́wọ́ bá tó sọ pé amakum minkum qultu mo á sọ fún mi pé tukhbiru ni ọ̀ wá sọ fún mi ó ní ìtumọ̀ rẹ̀ ni pé fa amakum bi kitabi rabbikum ǹtí ó fi máa ṣíwájú yín òun náà ni tírà ọlọ́run ọba yẹn pé òfin ẹ̀sìn alukurani alápọ̀nlé ètò tí ń bẹ nígbà yíyá níbi wa Muhammad tí ń bẹ láàrin wa tẹ́ èdè àsìkò yìí òun náà ni wọ́n máa fi ṣe ìdájọ́ nígbà tí Ànábì Ìsá aleyhi salatu wa salam nígbà tí ó bá padà wá sílé ayé kìí ṣe pé yóò mú tírà míì wá lákọ̀tún kìí ṣe pé yóò máa lo tírà ètí ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí kò ṣe pé kùránì òfin inú rẹ̀ òun náà ni òun náà yóò máa lò tí yóò fi máa ṣe ìdájọ́ kódà ẹ̀rí mi tún ń ṣe àfimúlẹ̀ fún wa pé Ànábì Ìsá aleyhi salatu wa salam yóò kírun níbàámu sí hadith ìta gbọ́ lẹ́ẹ̀kan gbígbà tí ó bá sọ̀kalẹ̀ wọ́n máa múra láti kírun ni ìní ó fi sọ̀kalẹ̀ wọ́n ti ṣe ìkọ́mọ̀ ìmáàmù ó fẹ̀ síwájú kírun ìyẹn máa dé ó ti àrí Ànábì Ìsá aleyhi salatu wa salam yóò sọ fún pé sọ́ọ̀lì wàá kírun fún wa wàá síwájú wàá kírun yóò àní rárá o ẹ̀yin ìjọ anabi muhammad sallallahu alayhi wa sallam apá kanu yín ni ó máa jẹ́ aláṣẹ lórí apá kejì yẹn ni pé aláṣẹ ò ní wá láti ta láti wá àjọba lẹ́yìn lórí ẹ̀yin lẹ́ẹ̀ máa jẹ́ aláṣẹ lé orí ara yín. lára ń táàfin mọ̀ wípé anabi Isa kò mẹ́sìn tuntun wá ó ní pé alóhùn gangan yóò tún ṣe hajj nígbà ó dé. nínú sahih muslim látọ̀dọ̀ handala al-aslami oni sami'tu Aba Hurairata radiyallahu anhu yuhadithu ani nabiyyi sallallahu alayhi wa sallam olóhùn fi ti ara ń gbọ́ lẹ́nu Abu Hurairah ọlọ́mùbá ni yọnu sí i tó ń gba àdéhìí kan wá tó ní ànábì sallallahu alayhi wa sallam sọ pé walladhi nafsi biyadihi mo fọlọ́wọ́n bá tẹ́mi mi ń bẹ lọ́rẹ̀ mi búra la yuhilanna ibnu Maryama bifajji arroha ànábì alayhi salatu wa salam yóò ṣe àjì kódà ààyè tí wọ́n dá kọ́hún ibẹ̀ ni yóò ti má níyàn hajj tó fẹ́ ṣe ibẹ̀ ni yóò ti mú wá bóyá hajj ni ó wá ṣe ni o àbí umra tàbí kó tiẹ̀ ṣe méjèèjì láṣepọ̀ yẹn ni pé yajma'u bayna al-hajj wa umra yóò ṣe hajj àti umra yóò ṣe papọ̀ eléyìí jẹ́ àwọn ẹ̀rí tó ń ṣe àfimílẹ̀ pé anabi Isa o salatu wa salam ìkíní mùsùlùmí ni ẹlẹ́ẹ̀kejì tó ní wípé ó ń padà bọ̀ wá sáyé bó bá padà dé kò ní wáníwá pé ànábì ọlọ́run tuntun lòun ṣùgbọ́n àlámà rí ẹ̀sìn yóò tún máa sọ di ọ̀tún àwọn táwọn èèyàn ti fẹ́ máa gbàgbé nínú ẹ̀sìn nínú kùránì náà ni yóò ti máa tún fi ẹ̀rí rẹ̀ tí ó fi máa múlẹ̀ yẹn ni pé ìkan nínú ọmọlẹ́yìn ànábì wa Muhammad òun ni ànábì Ìsá òun ló tún jẹ́ o lásìkò gbà tí ó délé ayé àwọn àpẹẹrẹ wo àwọn àmì wo láàrí àwọn ìṣẹ̀lẹ̀ wo ni ó ṣẹlẹ̀ tá a fi mọ̀ wípé àà ah, ah, nítòótọ́ ànábì Ìsá ò tí ì dé ìkíní intisharul amni ẹ̀mí ó balẹ̀ lásìkò gbà yẹn kò ní í sí pé àwọn kan ń dáni lọ́nà àwọn kan ń yìnbọn pòpòpòpò ẹnìkan yẹn nìkan jẹ kò ní í sẹ́lẹ̀yìn mọ́ nígbà tí ànábì Ìsá nígbà ó padà dé ànígbà ó padà dé tadharul barakat àlùbáríkọ̀ ó kún orí ọlọ́run àjẹǹjẹtàn orí ọlọ́run yóò pọ̀ láàrin ìlú ìyẹn ní àsìkò rẹ̀ aleyhi salatu wa salam ìdájọ́ déédé yóò wà ẹnìkan ò ní yan ẹnìkan kan jẹ mọ́ ìyẹn ní àsìkò anabi Isa aleyhi salatu wa salam arọ́ dẹ gbogbo èèyàn òjò máa rọ̀ bó sì yẹ kọ́rọ̀ wa tukhrijul ardu thamarataha ilẹ̀ yóò sì máa bá àwọn èso nù rẹ̀ yóò máa mú jáde wa yafidul owó pọ̀ débi pé èyí tí ó máa ba olówó nú jẹ́ ni pé ó fẹ́ yọ zàká ó fẹ́ ṣètọrẹ àánú kọ̀rẹ́ ní tí ó gbà lọ́wọ́ rẹ̀ àní ní àsìkò rẹ̀ tádàbù ṣàánà wọ̀tàbàgùdù wọ̀tàhásùdù kéèyàn méjì ọmọ wa bára wọn jà tàbí káwọn bínú ara wọn tàbí káwọn bára wọn ni ó di ìṣe kẹta ọmọnìkejì kò ní í wáyé nígbà tí Ànábì Ìsá alayhi salatu wa salam nígbà tí ó bá padà dé yẹn ni pé ìpadàbọ̀ rẹ̀ oore ni yóò jẹ́ fáwọn tí ó bá lásìkò ìgbà náà nínú hadith etí imam muslim tí ó gbà wá látàdàbù rẹ́ra ọlọ́mùbá níyọnu sí olójúṣẹ́ láwọn bá sọ pé wallah la yanzilanna ibnu Maryam hakaman adila anabi mọ̀fọ́ láwọn bá búra o lórí pé kíni lórí pé anabi Isa Jésù yóò sọ̀kalẹ̀ wá sáyé yóò máa jẹ́ onídàájọ́ onídéédé onídéédé wala yàdọ̀ ànàlì jizya jizya owó sàkọ́lẹ̀ ètí ẹ máa gbà lọ́wọ́ ẹni tí ó bá sí ẹ̀sìn pé ọ̀dà ó bá lọ́ọ̀sẹ̀sìn owó yìí ó máa mú wá ní mo wá ti ẹni tó yẹ pẹrẹ so lásìkò bàtí ànábìrin sá tó bá dé wọn ò ní gbowó ìmọ̀ o ṣe ìsìláàmù ní ó ti ṣe ìsìláàmù tójú ẹ̀ bá ti kàn ọ́ máa rán lára ẹ̀ náà tún ni pé lásìkò ànábìrin sá aleyhi salatu wa salam àwọn èèyàn máa wọ ọmọ ràkúnmí wọ́n máa wọ ńlẹ̀ báyìí fàlàyé san àléyà kò ní sẹ́ni tí ó bùkátà sí má àní lásìkò gbà tí ọba dé kò ní sí pé ẹnìkan bínú ẹnìkan ẹnìkan ń ẹnìkan mọ́ níbàámu sí hadithin ètí àgbọ̀n bàbá wa anáwáwí kọ́lọ̀ ńkọ́ba nìkẹ́ wọn wọ́n ní sùnmọ́ hadithin ni pé àyẹ̀zà àdàná sọ̀fìyà àwọn èèyàn wọn ò ní bùkátà sí má wọn à ní nífẹ̀ẹ́ sí ràkúnmí à ń kówó jọ à ń kọ́rọ̀ jọ ẹnìkan kò ní bùkátà sí mọ́ lè kẹ́sàràtìlẹ̀ àmúwá torí pé owó yóò ti pọ̀ jù lásìkò gbà náà wákìlì làtìlẹ̀ àmàl èròǹgbà àwọn èèyàn tí máa gùngùn sí máa gùngbà náà èròǹgbà tí ó kúrú oní ọmọ bàbá àwọn èèyàn lásìkò kò táwé wàá dàmú hájà kò ní sálàyé ni má kò ní sẹ́ni tí ó bùkátà sí owó bákan náà wọ̀lẹ̀ láì ṣe àní-àní alùkìyàmà ó ti wọlé. báni bí Ìsá alayhi salatu wa salam tó bá wá padà wá sílé ayé ọjọ́ mélòó òní yóò lò oṣù mélòó ọ̀rọ̀ oríṣi méjì ni làwọn àáfàá sọ lórí eléyìí àwọn kan ní ọdún méje òní yóò lò láyé àwọn kan sọ pé ogójì ọjọ́ òní yóò lò èkíní kọ̀ọ̀kan ńlá sì rẹ́rìn lé lórí nínú hadith etí imam ahmadu kọlọ̀nkọ́ba nìkan wọn ti yàn gbà wá àti abu dawud wọn ní fayam kọtọfẹlẹ arde arba'in nasana wọn ní ogójì ọdún ó ní anabi Isa ó ní yóò lò lórílẹ̀ èèpẹ̀ thumma yutawaffa lẹ́yìn náà yóò jáde láyé wa yusalli alayhi muslimun àwọn mùsùlùmí ìjọ náà àwọn ni wọ́n kírun sí anabi Isa àwọn ni wọ́n kírun sí lára àdìfẹ́ kanu àdìfì yẹn ń ṣe àfimúlẹ̀ pé ogójì ọdún òní yóò lò láyé ṣùgbọ́n àdìfì míì tún wà tí imam muslim tó gbà wá látọ̀dọ̀ abdullah ibn umar radiyallahu anihuma níbẹ̀ wọ́n bẹ̀ẹ̀ wípé fayab'athu Allahu Isa ibn Maryam thumma yamkuthu an-nasu ma'ahu sabaa sinin yẹn ní pé ànábì Isa ọlọ́run wa sílẹ̀ ayé nígbà ó bá ayé yóò gbé pẹ̀lú àwọn èèyàn sábà sinin ọdún méje péré òní yóò lò pẹ̀lú àwọn èèyàn yẹn ni pé àdéhìí kápẹ́ lógójì ìkápẹ́ ní ọdún méje ewu làwa àtẹ̀lé nínú méjèèjì nítawọn àfáà ni wípé ọ̀rọ̀ méjèèjì kò tako ara wọn látàrí wípé Ànábì Ìsá nígbà ọkọ wá sáyé níje lò ọdún mẹ́tàlélọ́gbọ̀n ńlọ́lọ́ yóò wá lo ọdún méje yóò lò sí i nígbà ó bá lo ọdún méje sí yóò wá jẹ́ ogójì eléyìí jẹ́ ọ̀rọ̀ táwọn àfáà sọ nípa anabi Isa aleyhi salatu wa salam nípa pé ogójì ọjọ́ ni yóò lò ní nígbà ó bá padà dé àbí ọdún méje eléyìí jẹ́ àpẹẹrẹ míì nínú àwọn àpẹẹrẹ ètò ń sàmọ̀ pé alùkìyàmà ó ti ń tó nínú àwọn àpẹẹrẹ míì èyí ó tún wá tó náà tún jẹ́ ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbì òní jíjáde àwọn ya júújù àti màá júújù jíjáde tí wọ́n jáde wá sílẹ̀ ayé tá nípa ya júújù àti màá júújù kí ni ìpìlẹ̀ wọn gan-an sínú àwọn àrọ́mọdọ́mọ ànábì ádámà òní àti wá ni ṣé bàbá ànábì ádám àti màmá sáwọn méjì ní àdìjọ ṣẹ̀wọ̀n ni sínú àwọn àrọ́mọdọ́mọ wọn ni á wà àbí láti ara ádámà nìkan òní wọn ti jáde ìdáhùn eléyìí gbogbo ẹ̀ pátápátá làwọn àfáà oní àti rí ẹ̀rí lórí rẹ̀ tí wọ́n sì fi ṣe àfimúlẹ̀ rẹ̀ nípa ìpìlẹ̀ wọn yájújù àti májújù báṣàrù ni wọn o abara bíi tèmi àti yín òun làwọn náà ò ní wọn jẹ kódà mindoriya ti adam wà hawa nínú àrọmọdọ́mọ anabi adam àti mama wà hawa látara wọn làwọn méjì látara wọn méjì òun ni wọn ti ṣẹ̀ wá wàkọ̀dì kọ́lá báàdùn lọ́mọlẹ́mọ́ ṣùgbọ́n nínú àwọn àfáà tí a sọ wípé rárá o pé nínú àwọn àrọ́mọdọ́mọ ànábì ádámà nìkan ni kò ní Hawa o kò ní nú báwo ló ṣe jẹ́ wọ́n ní ànábì ádámà alayhi salatu wa salam ó sùn níjọ́ kan ńlọ́ba lálà ìgbà tí ó lálà nǹkan tí máa ń jáde lára èèyàn bí èèyàn bá láṣepọ̀ pẹ̀lú obìnrin ó jáde lára rẹ̀ omi tó wá jáde yìí ikhtalata biturab ó rò pọ̀ mọ́ yẹ̀pẹ̀ inú yẹ̀pẹ̀ tó wá rò máa ń khalakallahu min dhalika Ya'juj wa Ma'juj wọ́n níbẹ̀ lọ́n ti dá Ya'juj àti Ma'juj ṣùgbọ́n ẹ̀rí yìí kò fẹsẹ̀ múlẹ̀ oúnjẹ àmọ̀ wípé àti Ya'juj àti Ma'juj gbogbo wọn pátápátá látinú arọ́mọdọ́mọ anabi Adam àti mama wa Hawa ibẹ̀ ni wọ́n ti ṣẹ̀ wá. baba Ibn Hajar kọ́lọ̀ ń kọ́ bá wọ́n ní walam nara inda ahadi mina salafi ẹni pé ọ̀rọ̀ lẹ́ẹ̀kejì tán sọ pé ànábì ádámọ̀ láti bí àtọ̀ rẹ̀ ẹ̀tọ́rí tó yíyé pẹ̀ mẹ́lọ́n tí a wá dá Yájúj àti Májúj wọ́n lọ́rọ̀ yìí ààrí lọ́dọ̀ ẹnì kankan nínú àwọn ẹni ìṣáájú tí wọ́n ti lọ. ìlà káàbì nílẹ̀ àbáàrù àfi káàbì nílẹ̀ nìkan tó jẹ́ Yahudi onìkan ló sọ ọ̀rọ̀ yìí wa yuruddu al-hadith al-marfu' ṣùgbọ́n àwọn hadith tó lálàáfíà ètò wa látọ̀dọ̀ Ànábì sallallahu ó ń jámọ̀ pé ọ̀rọ̀ káàbùlà àbárùn kò fẹsẹ̀ múlẹ̀ yẹn ni pé nínú hadith ó fẹsẹ̀ múlẹ̀ pé nínú àrọ́mọdọ́mọ ànábì Adam ibẹ̀ ni Yájújù àti Màjújù bí a ṣe pọ̀ tóun ibẹ̀ náà ni wọ́n ti ṣẹ̀ wá. àníṣe Yájújù àti Màjújù níbàámu sí ọ̀rọ̀ yìí a jẹ́ pé nínú àwọn àrọ́mọdọ́mọ Yáfútù ibẹ̀ ni wọ́n ti ṣẹ̀ wá Yáfútù sì ni òun jẹ́ nínú àwọn ọmọ ànábì Nuh aleyhi salatu wa salam àti náà àtàwọn ẹ̀dá yòókù àrọ́mọdọ́mọ anábì adam òní gbogbo wa ìlà á ṣe. nínú àwọn tí ń tọ́ka sí wípé ànisẹ́ yájúj àti màjúj mindori yàtì adam nínú àrọ́mọdọ́mọ anábì adam òní wọ́n jẹ́ òun làdí sí imam bukhari tí ó gbà wá látọ̀dọ̀ abu sa'id al-khudri kọlọ̀mbani yọnusi ó ní ọlọ́run bá sọ pé yakulu Allahu ta'ala ọlọ́run bá subhanahu wa ta'ala yóò máa sọ fún anábì tọ́ba díjọ́ gbin dàlùkì àmọ̀ pé ya Adam ìrẹ́ Adam fayakol labbaika wa sa'adaik anabi Adam yóò máa sọ fọlọ́n pé tọ́ ọlọ́wọ́n bá o mo jẹ́ pé rẹ jíjẹ́ pé lẹ́yìn ìjẹ́ pé mo jẹ́ pé rẹ ọlọ́run wal khairu fi yadaik ìdọ́lọ́wọ́n bá mi tó ṣe pé níbi ọwọ́ rẹ méjèèjì ibẹ̀ ni orí wà fayakol ọlọ́run wa sọ fún anabi Adam wípé ìrẹ́ Adam akhrij ba'than nar àwọn tí ó wọ̀ ná ọ kọ́ọ́lẹ́ wa máa bá àwọn fún náà anabi adamu wà abẹ́rẹ́ pẹ̀tọ́ ìrẹ́ ọlọ́run bá mi àwọn wò làwọn èrò ná tó ń sọ ọlọ́run máa sọ fún mi pé min kulli alfin tis'un mi'a wa tis'atun wa tis'in nínú ẹgbẹ̀rún kọ̀ọ̀kan máa fẹ́yọ kan lẹ̀ nine thousand nínú ẹgbẹ̀rún kọ̀ọ̀kan máa kan lẹ̀ máa yọ kúrò nínú one one thousand ẹ̀dá kọ̀ọ̀kan ẹ̀yẹn kọ́ so oní ọmọ wọ àlùjáná nine ninety nine yòókù inú ná òní wọn lọ. yẹn ni pé àdéhìfì yìí ó ń tọ́ka sí wípé nínú àwọn àrọ́mọdọ́mọ ànábì ádámà ńlọ ti wá níbo ló ti á tọ́ka sí so ó tọ́ka sí ẹgẹ́ bó ṣe wá nù àdéhìfì mi pé fàyínà minkum rajulan wa min Yajuj wa Majuj alf nínú yín ẹ̀yin ẹ̀dá yòókù ìyẹn òní ọmọ bẹ nínú rẹ̀ ṣùgbọ́n náírà ninety nine láti náà àwọn Yájújù àti Májújù ibẹ̀ ni yóò ti máa ṣẹ̀ wá yẹn ni pé àwọn tí ó wọ ọ́nà jù nínú àwọn Yájújù àti Májújù òní wọn ó ti wá látàrí pé wọ́n pọ̀ pọ̀ lẹ́dàá bí wọ́n ṣe á pọ̀ tó lẹ́dàáhùn òbílẹ̀ jẹ́ òun náà ni wọ́n tún jẹ́ nínú hadith mi ètò Abdullahi bin Amr tí ó gbà wá látọ̀dọ̀ jù sílọ́mọba anna Yájújù àti Májújù min waladi Adam Ànábì ṣe àfimúlẹ̀ bẹ́ẹ̀ Yájúj àti Májúj nínú àwọn ọmọ ànábì Ádámà ò ní wọ́n jẹ́ o wa annahum law ursilu ila nnas àti pé àwọn Yájúj àti Májúj tí wọ́n bá tú wọn lẹ̀ sí gbogbo àwọn èèyàn tí wọ́n ṣẹ́kù la afsadu alayhim ma'ishahum wọ́n sọ ilé ayé wọn wọ́n bàjẹ́ mọ́ wọn lọ́wọ́ pátápátá walan yamuta minhum ahadun ẹnìkan ò sì ní kú nínú wọn illa taraka min dhurriyyatihi alfan fasa'ida kẹ́nìkọ̀kan náà wọn Yájúj kò tó di pé yóò kú kò ní tí ì jáde láyé tí ó ti fi bímọ one thousand di kalẹ̀ ó ń tọ́ka sí pé àwọn Yàjújù àti Màjújù wọ́n máa pọ̀ pọ̀ ló ń kà ó kí wọ́n á ní ìròyìn wọn àlàyé wo ló yẹ nípa wọn. ahadith látọ̀dọ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọ̀kọ́lá hadith ló ti wá léyìí tí Ànábì sallallahu alayhi wa sallam tó fi ń sọ nípa àlàyé nípa wọn nípa pé àwọn Yàjújù àti Màjújù yìí àwọn ẹ̀dá kan ni wọ́n tó ṣe wípé wọ́n jọ àwọn túrúkì àníṣe àwọn yájú àti màjújù yìí wọn ó kúrú lẹ́dàá òbílẹ̀jẹ́ òní wọn ó sì yà lórílẹ̀ ọlọ́run kọ́lọ̀ ń kọ́sàánú wa kọ́mọ̀ jẹ́ kí wọ́n bá wa láyé torí pé ìpakúpa òní wọ́n máa pa àwọn ẹ̀dá lásìkò àti wọ́n bá dé oríṣiríṣi ẹ̀rí ńlọ́wá lórí àwọn yájújù àti májújù kátó lọ síbi ẹ̀rí àlàyé nípa báwo ni a ṣe ga tó àti báwo ni wọ́n ṣe kúrú tó ọ̀rọ̀ bíi mẹ́ta sí mẹ́rin làwọn afáàsọ nípa eléyìí àwọn kan ní sinfun ajsaduhum kal arzi wa huwa sajarun kibarun jiddan àwọn kan sọ wípé wọ́n dàbí igi igi yìí igi tó tóbi pọ̀ ni yẹn ni pé wọ́n ó tóbi lẹ́dà àwọn kan sọ pé sinfun ìran kan nù wọn arbaatu adhiroin wọn ò ní ga ìkúnwọ́ ìgúnwọ́ mẹ́rin lọ ní gíga àwọn kan ní sínfọn yeftarishon àdánahun yẹn ni pé àwọn tá a wí etí wọn bíyàn bá tẹ́lẹ̀ èyàn ò lè sùn lé lórí etí wọn kan wọn ò tẹ́lẹ̀ etí kejì wọn ò fi sí aṣọ tí wọn ìbora yẹn pé wọn ò tóbi pọ̀ létí nínú ẹgbàwọ́ ọ̀rọ̀ mi àtúrí mbẹ́ pé anatulahun Shibrun wa Shibrain, yẹn pé gíga wọn kò ní í ju bíi space tí ń bẹ láàrin àtàǹpàkò sí ìka àfábẹ́ lọ́lọ́ wọn ní kò ní í ju bá ń lọ ẹyọ kò ní í ju ṣibro kan sí ṣibraini méjì sẹ́yọ kan kò ní í ju bá ń lọ àti pé tó bá ga jù nínú wọn ìlà tí ń bẹ láàrin àtàǹpàkò àlàfo tí ń bẹ láàrin àtàǹpàkò sí ìka àfábẹ́ láwọn wọn ni wọn ò ní ga ju mẹ́ta lọ ìyẹn bá ga jù lọ nínú wọn so wọn máa jẹ́ bíi ṣíbùrù kan sí méjì ẹ̀ ń bá ga jù nínú wọn yóò máa jẹ́ mẹ́ta oríṣiríṣi àwọn ẹ̀rí ńlọ́wá lórí pé Yájújù àti Májújù àníṣe wọ́n ń padà bọ̀ wá sílé ayé àti pé ìpadàbọ̀ wọn ọ̀ ń sàmì pé ilé ayé yìí ó ti ń lọ síbi kọ̀ọ̀kọ̀dùn nínú alukur'an ẹ̀rí ń bẹ́ẹ̀nbẹ́ nínú sunan níbo Muhammad ẹ̀rí tó ń bẹ́ẹ̀nbẹ́ tó ń ṣe àfimílẹ̀ pé àwọn ẹ̀dá yìí wọ́n ń bọ̀ wá sílé ayé nínú suratul anbiya àyà ninety six sí ninety seven ọlọ́run ní hatta idha futihati ya'juj wa ma'juj wa hum min kulli hadabin yansilun waqtaraba alwa'dul haqqu fa idha hiya shakhisatun absarul ladina kafaru ya waylana qad kunna fi ghaflatin min hadha bal kunna zalimin nínú àyà yìí ọlọ́run fi ń ṣe àlàyé ni nípa àwọn Yájújù àti Májújù yẹn ni pé hátà ìdàfọ́tì àti yàjújù màjújù títí tí ó fi di pé wọn ó tú àwọn yàjújù àti màjújù wọn ó tú wọn sílẹ̀ ó di ètí àfi sí amálé ó di wọn ó sílẹ̀ fún wọn wàá min kulli hadabi nìyàn sí lónìí wọn mọ wá sọ̀kalẹ̀ látàwọn àyè tọ́ga tọ́ga wọn mọ sọ̀kalẹ̀ pẹ̀lú ìyára bí a bá ti à ń sọ̀kalẹ̀ waqtaraba al wa'dul àdéhùn ọlọ́run tó lọ́wọ́ payé run àsìkò ó ti tó nù o básìkò ń bá dé àwọn kèfèrí sùn báyìí ò ní wọ́n máa wò nínú Suratul Kahf ọlọ́run tó sọ púpọ̀ nípa àwọn ẹ̀dá yìí àti nípa bí wọ́n ṣe ṣe wọn málé ẹni tó ṣe wọn málé òun náà ni Dhul-Qarnayn ọba tó ọba onídéédéé ni nínú Suratul Kahf àyà ninety two sí ninety nine ọlọ́run bá ń sọ níbẹ̀ wípé yẹn nípa dulkornain oni thumma atbaca sababa hata idha balaga bayna sadain wajada min dunihima qawman la yakaduna yafqahuna qawla qalu ya dhalkornain inna ya'juja wa ma'juj mufsiduna fil ard wọn ìrẹ dulkornain dájúdájú àwọn yájújà àti màjúj mufsiduna fil ard ọba yìí jẹ ọba lè jẹ òníwájẹ o fàlìnàjà lọkà kọrìjàn sóò ní kùnlá. So, tabanika fún ọ ní owó ọ̀yà ọ̀làǹtajà àlàbẹ́yìn nínú ọ̀bẹ́yìn nínú sádà kọ́ ọ ma ó di èyí tó ṣe wípé ó di òun fẹ́ǹsì wọn ò fi sí wọn málé wọn ò fi ní láǹfààní láti jáde sí wa mọ́. dọ́lùkọ̀ nẹ́ẹ̀n wọn fún alẹ́ sí pé màmá kani fi rabbi khayrun fa'inuni bi quwwa nítorí wọn bá ṣe fún mi lóore ó ti tó mi ó lóore pọ̀ so ohun mo kàn fẹ́ lọ́dọ̀ yín ni pé ẹ̀yin ni ẹ kún mi lọ́wọ́ ní tẹ́ bá ní lágbára ẹ fi kún mi lọ́wọ́ ajal bayinakum wa bayinahum rọ́ọ̀dẹ́mà ń jẹ́ kí ó di kọ́ máa bẹ láàrin yín àtàwọn yájújì àti màjújì wọn ò fi ní láǹfààní láti jáde sí yín mọ́ ìwà àbàjẹ́ tí a ń wù wọn ò fi ní láǹfààní láti wù mọ́. أوتوني زبر الحديد حتى إذا ساوى بين صدفين قال انفخوا حتى إذا جعله نارا قال آتوني افرغ عليه قطرا Dhul-Qarnayn ó ń sọ fáwọn èèyàn pé ó yẹ bá mú irin wá nígbà mú irin wá ọmọ òkè ń tó ga nígbà tí òkè méjèèjì tó ga tán ó ní ọ̀yá òǹfóhó ni ẹ máa fa iná ẹjẹ́ òjò dáadáa hátà ìdàjà aláwọ̀ náírọ̀ nígbà tó wá di wípé iná tó di pójò tán ó ní mú òjé òjé yìí ọyọ síbi irin tẹ́ pé wọ́n sá òkè méjèèjì tó fi dèntì ọ̀gá nígbà tí a mọ òde yìí tó ga tán famastata'u an yadhharu wọn ò láǹfààní láti gorí ẹ kódà wamastata'u lahu naqba wọn ò lágbára láti dá fẹ́ǹsì yìí láti lè dá ló. Dhul Qarnayn ọwọ́n sọ fáwọn yẹn pé haada rahmatun min rabbi ní tí mo ṣe yìí kéésà gbára mi o ọlọ́ọ̀lọ́wọ́n ọba ńlá fi ṣe wọn má bá a ṣe òbí ṣe wọn má o ṣùgbọ́n wọ́n tún ń padà bọ̀ wá sáyé fàyídà já wa'du rabbi ìgbà tí àsìkò tó náà bá tó fẹ́ payẹrẹ tó bá tó jàǹláwò dáka òkè tá a mọ tó lágbára yìí yóò di nítorí pé yóò tù ká yángá wọ́ká ni wọ́n àdúrà bíi akọ. àdéhùn náà bá mi àdéhùn òdodo ni nígbà tí àsìkò náà bá wá dé wàtàràkìnà báà lọ́hùn yàmójú fi báà dín wọn ní fẹ́kọ̀ fi sóòr. nígbà táwọn Yájúj àti Májúj tí wọ́n bá dé àwọn èèyàn wọ́n máa wá wọnú ara wọn ẹni pé púpọ̀ yọ pọ̀ pọ̀ kọjá bó ṣe yẹ lẹ́yìn ọ̀rẹ́yìn wọ́n fà fèrè pé alùkìámà ó ti tó fọjàmà anáhùn jama á sì kó wọn jọ ní ti kíkọjọ yẹn ni pé àwọn àyà yìí ó ń tọ́ka sí wípé ọlọ́run bá subhanahu wa ta'ala ọ̀rọ̀ Dhul-Qarnayn ọba dáadáa ni láti mọ odi yìí léyìí tí wọ́n fi ṣe àwọn Yájúj àti Májúj tí wọ́n fi ṣe wọn mọ́lé li ya'juza bayna Yájúj wal qawm yẹn ni pé láti lè bá a fi jẹ́ gàgá láàrin yájúj àti màjúj àtàwọn ìjọta àwí yìí kàn bá yọ wọn lẹ́nu mọ́. ó wá sí àlàyé fún wa pé ìdàjẹ́ al-waqtul ma'lum bí àsìkò tó náà bá tọ́ da páyé ọ̀parẹ́ tó bá ti le tó nígbà tó bá di pé ayé tó bá fẹ́ parẹ́ indaka ó di tí a mọ̀ yìí yóò di tó sì pé yóò dàwó lulẹ̀ yájúj àti màjúj wọ́n mọ̀ tún jáde síta pẹ̀lú ìyára tí ó ti lágbára kọjá bó ṣe yẹ òǹkà wọn yóò pọ̀pọ̀ kódà kò ní í ṣẹ̀dá kankan tí ó lè gbéná wò wọ́n lójú níjòkó tí ń bọ̀ lágbára Ọlọ́run bá àwọn ẹ̀rí tó ń ṣe àfimúlẹ̀ pé Yájùj àti Májùj wọ́n ń bọ̀ wá sílẹ̀ ayé àti pé jíjáde wọn síta ó ń ṣe àmì pé ayé ti fẹ́ parí a gbọ́ abiláwọn bá Subhanahu wa Ta'ala kó sọ wá di àkókò náà àti àsìkò náà lọ Rabbana atina fid dunya hasana وفي الآخرة حسنة وقنا عذاب النار